àtààbọ̀ kò ṣe ní rọrùn bẹ́ẹ̀ náà. nínú ìdájọ́ ọ̀rọ̀ hajj òun ni hadithu ibn umar yìí ni ibn umar yìí ló fẹ́ sọ fún wa. ó ní ista'zana al-abbas ibn abdul muttalib rasulallah sallallahu alayhi wa sallam an yabita bi makkata. al-abbas ti ń ṣe ẹ̀gbọ́n àbábúrò bàbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam istazana rasulallah ọgbà yọ̀ǹda látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ìyọ̀ǹda pékè ni àyàbí tàbí mẹ́kàtà làyàlí yàmínà ni pé kó wọn máa lọ sùn ní maka láwọn òru ọjọ́ tá máa sùn ní mìnà abbas wa bá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọgbà ìyọ̀ǹda pé ká nẹ́bí ọ yọ̀ǹda fún un òru tálálàájì máa lò ní mìíná àyàbí tàbí makata kó wọn máa lọ sùn ní maka min ajele sekọya tihi ní tìtorí àti lè máa fún àwọn alálàájì ní omi mu fa abina lahu anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sì yọ̀ǹda fún alaabasu bẹ́ẹ̀. fikiru hadithi yìí òun ni pé istazana alaabasu bin abdulmutalib rasulallah alaabasu gba yọ̀ǹda lọ́dọ̀ anabi pé kó yọ̀ǹda fún un àwọn afáà ní eléyìí nìkan tó láti sọ fún wa pé àtikálálàájì ó máa sun mìíràn láwọn òru tá ń pè ní ayyamu tashriq min wajibati alhajj nínú dandan tálálàjì ọ̀gbọ́dọ̀ fílẹ̀ yẹn torí tí e bá jẹ́ bẹ́ẹ̀ Abbas ò ní wá gbà yọ̀ǹda ní tá a máa gbà yọ̀ǹda fún ni tó jẹ́ túláàsì bẹ́yàn bá wá lè ṣe yọ̀ wá ní ẹ̀dákun sáyé ń bẹ fẹ́mi pé kí n má ṣe nǹkan báyìí. àjẹ́ pé ìsáàdánà làbáṣú ابن عبد المطلب رسول الله صلى الله عليه وسلم ń tọ́ka pé àtikálálà jí ọ máa sùn ní Mínà láwọn òru tí ọgbẹ́yìn bálálà jí bá kú ní àròfá nínú dandan nínú àwọn ọ̀ràn yàn hajj ni. tátó kù láàrin yìí làyáàlì yàmínà àwọn òru tá a máa lò ní Mínà a rí i pé bàbá ní kàkà lé ní èjì òru tálálàájì olóòní mìíná yóò tó bí òru mẹ́rin ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe pé kí wọ́n tó lọ àrọ̀fá lọ́jọ́ kẹjọ dòlìṣíjà tí àràfá ku ọ̀la nínú súnà nàdùwà muhammad sallallahu alayhi wa sallam òun ni kí gbogbo alálàájì ọlọ́ọ̀sùn mìíná lọ́jọ́ kẹjọ yìí láti bẹ̀ wọ́n ti gbéra lọ àrọ̀fá eléyìí là ń pè ní yawmu at-tarwiya yawmu at-tarwiya. bọ́bá tún á di pé wọ́n lọ àrọ̀fá tí wọ́n ń darí bọ̀ wọ́n ya Muzdalifa wọ́n sùn bẹ́ẹ̀ ìjọ kejì ìjọ nìjọ́ máa jẹ́jọ́ ọdún ibò wọn tún padà sí Mínà yìí kan náà wọ́n padà sí wọ́n wàá wà ní Mínà wọ́n sùn mọ́júmọ́ ọjọ́ kọkànlá wọn ó sùn mọ́júmọ́ ọjọ́ kejìlá ọdọọrùn mélòó odi mẹ́ta papọ̀ mẹ́ta kọ̀kọ́ ẹni ọba wa pẹ́ bọ́ba ti jùkú ọjọ́ kejìlá yìí tán lọ́sàn-án ó lè kó mìíràn òun ni kuraani ni famanta ajala fi yawmeyni fala isma alayhi ẹni ọba kanjú àmọ́ kuraani náà lọ kanjú ni ẹni ọba kanjú kó mìíràn o fala isma alayhi kò lẹ́ṣẹ̀ o. ومن تأخر فلا إثم عليه لمن اتقى bẹ́ẹ̀ bá ti fẹ́ bá nábì ti ṣe sallallahu alayhi wa sallam yóò tún wá sùn di ọjọ́ kẹlò ọjọ́ kẹtàlá láfi ní yọ́mọ jẹ́ oorun mẹ́rin papọ̀ mọ́ta lákọ̀ọ́kọ́ nínú àwọn oorun mẹ́rẹ̀ẹ̀rin yìí èyí tí alálàájì bá ń sùn kó tó di pa lọ àràfá èyí ń wòye sí ọ̀ranyàn oorun jọ tẹ́rúwíà mọ́júmọ́jọ́ àràfá bídìwọ́ kan bá ìtumọ̀ kìí ọ̀ràn yẹn ni pé bídìwọ́ kan bá bá tí ó fi sùn kọ̀dáràn nǹkan kan ọ̀ràn hajj kọ̀dáràn ẹran kọ̀dáràn nǹkan kan nínú ọ̀ràn hajj. àmì ìta bá pè lọ́ràn yẹn gẹ́gẹ́ bó ti hàn nù hadithi yìí òun làwọn sùn ní lẹ́yìn ọdún ọjọ́ ọdún léyà mọ́júmọ́ ọjọ́ kọkànlá. májúmọ́ ọjọ́ kejìlá kọ́dọ̀ òfin mọ́ májúmọ́ ọjọ́ kẹtàlá fẹ́ni tí ọba dúró dijọ́ kẹta eléyìí nínú dandan ṣe hajj ni torí pé tí ọba jẹ́ bẹ́ẹ̀ alábàṣọ ni wàá gbààyè lọ́dọ̀ ànábì pé dákun yọ̀ǹda fèmí kí n máa lọ sùn maka ó sì sọ di kí ni dídí àbáṣọ fi wàá gbààyè lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam min ajili siqayatihi àwọn kùráìṣù ìran anábùwà muhammad sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n jẹ́ olórí nílùú maka gbogbo ẹni tó bá wọ̀ lu maka tó wá ṣe hajj àbọ̀ wá ṣe ẹ̀múra àwọn ni wọ́n máa ṣe àmójútó gbogbo ohun tí wọ́n nílò wọ́n wá pín iṣẹ́ yìí láàrin ara wọn ẹ̀yin lẹ́yìn ṣe gbá ẹ̀yin lẹ́yìn ṣàwo èyí tó kan banu abdi manaf tá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam jáde ń bẹ́ẹ̀ òun ni àṣekọ́ọ̀yà gbogbo mẹtálálà jẹ ọba mọ pátá kọ́dà ńgbà tí o ti sí ẹ̀rọ tí gbogbo ọ̀rọ̀ ọ̀run báyìí àwọn ò provide gbogbo mẹtálálà jẹ ọba mọ. ẹni ọba ti wá kù lágbà mìbáni abdulmanaf ẹni ọba kù níbi baálé òun náà ni ètò kínní yìí máa bẹ lọ́wọ́ ẹ̀ níjọ́ tí alabasun béèrè béèrè lọ́dọ̀ anabuwa muhammadu sallam òun ló kù lágbà nínú ọmọ abdulmanaf ló fi jẹ́ pé ní ọrùn rẹ̀ ní gbogbo omi tí alálàájì ọba mu ọrùn àbáṣù lọ́wọ́ làbáṣù fi wá gbà yọ̀ǹda lọ́dọ̀ anábì sọ̀lọ̀ sọ̀lọ̀ pé kọ́ba àrọ̀run lọ́rùn dùn wọ́n máa sun maka ń túmọ̀ pé àbáṣù náà wà nù hajj o tó sì mọ̀ pé dandan ni kálálàájì ò sun mìíná àmọ́ láti lè máa fún gbogbo àwọn tí ń bẹ mìíná kí wọ́n ró mú oníkànnàbí ọ̀yọ̀ǹda fún un sallallahu alayhi wa sallam fa azina lahu anabi ti yọ̀ǹda fún. ibi láti mú fíkìwẹ̀ lẹ́ẹ̀kejì nù hadisi. bọ́ba wa rí báyìí abáàsù lànàbí yọ̀ǹda fún òde ní torí kó sì bá a lè máa fáwọn alálàájì lómi mu ló fi ṣe kínní ló fi yọ̀ǹda fún ǹjẹ́ ẹlòmíì tí e ṣe àbáàsù ǹjẹ́ a lè yọ̀ǹda fóun lónìí ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹ̀ẹ́kejì àkọ́dà bí yẹn bá wá jẹ́ ọmọ ọmọ àbáàsì náà bọ́bá yìí pé ntí ọfẹ́ torí ẹ̀ má sun mìíná kèé sọ̀rọ̀ tìkọ́yà ìfúnni lómi mu ǹjẹ́ yọ̀ǹda ń bẹ fún un. mo rò pọ̀rọ̀ náà yé nítorí tí wọ́n ń pè ní al-awsaf ní nínú sẹ̀ríà bí sẹ̀ríà ìsìlámù bá gbófin dé ìmà àyà kùránì ni ìmà hadithi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni. ọlọ́run àbá nẹ́bí ó dàkọ àwọn òròyìn kan pé ẹni tó bá nírú àwọn nǹkan báyìí la òun lòfin yìí wà fún òun ni wọ́n ń pè ní al lápèjúwe òfin tí ó jẹ́ tọkùnrin ọlọ́run ó sọ ọkùnrin lẹ lòfin yìí níbi tí yàtọ̀ bá ti ń bẹ sófin ti obìnrin òfin ẹni tí ń bẹ nù hajj ọlọ́run sọ pé yìí tẹ́ bá ń bẹ nù hajj òun lélẹ́yìí lápèjúwe ọlọ́run ní uhilla lakum saydul bahri wa ta'amuhu mata'an lakum walis-sayyara wa hurrima alaykum saydul barri ma dumtum huruma. ọlọ́run ní gbogbo ẹran ẹgbẹ́ ehoro nǹkan téèyàn bá rí ló pa àfi bá wà nù kẹ́nìyàn tọ́ba wà nù haram ẹ̀rí pa àwọn àwọn ìròyìn nù àwọn eléyìí là ń pè ní al-awsaf al-awsaf nù ṣẹ̀ríà wa pé oríṣi méjì à ń pè kíni kan ní al-awsaf al-mu'tabara aw al-awsaf à ti ń pa àwọn kan ní al-awsaf ghayru al-mu'athira àwọn ìròyìn kan bẹ tó ṣe pé ní ṣẹ̀ríà wo ìròyìn nìkó tó gbé ìdájọ́ kalẹ̀ gbogbo ẹni tá a bá ti rí àwọn àwòsọ́ọ̀fù bẹ́ẹ̀ lára ẹ̀ a jẹ́ pé bí òjò òun gan-an bá a bá rẹ́ lómìn tó nírò àwọn àròyìn bẹ́ẹ̀ náà ìdájọ́ náà ó ti kíni yọ jẹ tiẹ̀ náà. àwọn àwòsọ́ọ̀fù kan wá ń bẹ tó ṣe pé ní gẹ́yìrò mọ̀ọ́tàbàrà kò sí nínú tíṣẹ̀rí à torí ẹ̀ gbé ìdájọ́ kalẹ̀. lápèjúwe kọ́ bá a yé nínú hadith anagba muhammad sallallahu alaihi wa sallam tí a ti kàn bí nípa ẹni tí olóhùn súnmọ́bìnrin òun nínú kínní nínú Ramadan anagba Muhammad sallallahu alaihi wa sallam wa sọ nti o fi tán ọ̀ràn rẹ̀ nígbà táwọn onímọ̀ tí wọ́n túmọ̀ hadithi yìí wọ́n wá wo kí ni àwòsọ́ọ̀fù arákùnrin yìí tá a fi mọ̀ bọ́yá ìdájọ́ yìí òun nìkan ló ní abẹ́lòmíì tó rí bíi tiẹ̀ náà òun náà nírú ìdájọ́ bẹ́ẹ̀. ara òsọ́fù re: quality ìròyìn arákùnrin yìí jẹ́ ọ̀pamọ́ ni pé àkọ́kọ́ ni pé èèyàn ni adáwọ́sọ̀ ẹ̀ẹ̀kejì ni pé lárúbáwá ni adáwọ́sọ̀ ẹ̀kẹta kọ́dọ̀ hàn gbẹ̀ pé lárúbáwá tí ò gbé nù lù tí ò tí ì mọ̀ dáadáa ń pa àti lọ gbogbo àwọn eléyìí là ń pè ní kíni ni pé ní nínú wàásù tí ń bẹnu hadithi náà ni ǹjẹ́ ni tí wọ́n bá yẹ pé ìyàwó ìyàwó ló súnmọ́ ǹjẹ́ òun náà lérò dájọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní kíni àwùsọ àwọn àfọwà pin pé ahàn ó rí i pé lárúbáwá ni èèyàn funfun ni èèyàn pupa ni eléyìí ò sí nínú àwùsọ fún mọ̀tábára kò síbi ìṣẹ̀rí àti gbé kalẹ̀ rí pé òfin yìí o lárúbáwá lónìí kọ̀ọ̀kan Yorùbá kò sí gbogbo ntí ń jófin ṣẹ̀ríà ìsìlámù bí ọ̀rẹ́ léyìí tàwọn lárúbáwá nù pẹ̀lú ìpanupọ̀ gbogbo àfa ṣẹ̀ríà òun ni pé ìpè lárúbáwá lẹ́nìkan dúdú lẹ́nìkan kò sínú kíni al-awsafu al-mu'tabaratu àmọ́ àwọn tí ṣẹ̀ríà máa ń ṣe àtibáàrù òun ni a lè ṣe bìnnáwó fúnkúmi lélẹ́rìí lápèjúwe nínú hadithi tá a fi ń sàpèjúwe yìí nísìnyí. arákùnrin yìí o ó súnmọ́ obìnrin lọ́sàn-án ààwẹ̀ wá sùnù. ìdájọ́ tá nẹ́bí mú wá lẹ́yìn rẹ̀ ìdájọ́ yìí sun owó sun ìròyìn yìí ajẹ́ pé gbogbo ẹni tá a bá ti rírú ìròyìn báyìí tóun náà dánwó ẹ̀wò irú àjọ tá nẹ́bí dá fún ọkùnrin náà níjọ́ náà ẹjọ́ náà jẹ̀ tiẹ̀ káwá padà sórí hadith wa mo ní wàásù méjì ní bẹ́ẹ̀ bí kí ni wàásù alákọ̀ọ́kọ́ abbasu ibnu abdul muttalib àbí wàásù ẹlẹ́ẹ̀kejì ni pé àsìkọ́ọ̀yà torí kọ́ bá a lè máa fún àwọn èèyàn ní omi mu tá a bá láwọn àwòsọ́ọ̀fù yìí àwòsọ́ọ̀fún mu'tabara àwọn àwòsọ́ọ̀fún mu'assira òun náà wọ́n ń pè ní ilà lọ́dọ̀ àwọn oníṣòwò lè njẹ́ ń já ọ̀sọ́ fún mọ̀ síra òun náà là ń pè ní kíni al-ilalu ilalu al-ahkam. bọ́bá yìí pé nítorí tí àbáṣu ń jẹ́ àbáṣu lànàbí fi yọ̀ǹda fún ajẹ́ pé gbogbo ẹni tí ì bá ṣe àbáṣu ọ̀gbọ́dọ̀ sí kíni ẹ́ ọ̀gbọ́dọ̀ pòun ti rí hadith kan tá nàbí ní ká báṣu ọmọ sun maka torí náà ìwé ṣe kíni àá sọ fún gbówó ṣe kíni. ìwé ti Abbas àmọ́ kéèyàn ọ jẹ ò sí nínú àwùjọ fún kínní mọ̀tábára kò síbi ìṣẹ̀rí àti gbé kalẹ̀ pé òfin yìí o ẹni tí ń bá ń jẹ́ Abbas lónìí ọ̀kan ẹni tí ń bá ń Abubakar kò sí ntàwọn afáàfin máa mú fún tún wà fún wọn ibolọ́lọ́run ti ṣe ẹ̀sìn bá ru eléyìí rí ibolo ti lo ru ìròyìn báyìí rí tó fi fìdájọ́ kan yàtọ̀ bí ọba ti sí wọn lè léyìí kan ọ̀rọ̀ tá a kan ọkàn ọkàn kún ọ̀rọ̀ ni kìí ṣe torí ẹ̀ ní ìdájọ́ fi ṣẹlẹ̀ pọ̀s káyọ eléyìí kò mbẹ eléyìí tá à ń ṣe yìí nínú sólù fíkìrì làwọn afa ń pè ní tankihul manab tankihu al manab fánù kan nínú sólù fíkìrì àjẹ́ pé àwa gan fúnra wa ti yọ wáṣíù pé yẹn ń jẹ́ kínní èyàn ń jẹ́ àbáṣù ìròyìn ní lóòótọ́ àmọ́ lẹ́yìísà minal awsafi aw lẹ́yìísà minal awsafi al-mu'tabara wala al àjẹ́ pé bẹ́yàn bá jẹ́ àbáṣù náà ó lè lo kíni ẹ́ ó lè lo dájọ́ yìí tọ́ yìí ó ku ìròyìn kejì kíni ìròyìn kejì àṣekọ́ọ̀yà àwọn ara wọn kan tó wo ń wò pé as-siqayatu huna wasfun mu'tabaru yà nítorí níta nẹ́bí fi yọ̀ǹda fún omi ò sí fi ṣe ń gbèsè ayé ọmọ èèyàn ẹni tó bá pèsè rẹ̀ ni kó provide omi balala a kọ́ra ó bá jẹ́dà ni ọmọ lọ sùn tí ó fi rí irú ètò omi báyìí ṣe ọba àmúbẹ́ ìyẹn tá a bá ka kí ni as mu'athirun wa mu'tabarun àmọ́ púpọ̀ náà àwọn onímọ̀ jùmúhùrù àwọn onímọ̀ àwọn òwò bẹ́ẹ̀ wọ́n ní hàn. sìkọ́yà kan jẹ́ bíi kíni bíi example lásán ni ìtumọ̀ tí hadith yìí ń wí ni pé sìkọ́yà ti ń tọ́ bá jọ sìkọ́yà lápèjúwe nu táwọn àfáàfin fún ni pé àwọn tí ń da ẹran tálálàájì ọ̀pá àrùn àwọn tí ń ṣe kíni tí ń da ẹran tí gbogbo alálàájì ọ̀pá kò sì sáyè ní ibi táwọn èèyàn ń gbà ní mìnàmìnà ti kún àfikọ́lọ̀ ọkọ ẹran rẹ̀ tí à ń pàdúgbò kan ní Al-Aziziyya lónìí òun ló súnmọ́ mìnà jù ní jíha maka ọ̀pọ̀lọpọ̀ wọn bí irú Aziziyya ni ni wọ́n ráyè sí nísìn bẹ́lẹ̀ iná bá tẹ̀lẹ̀ ajẹ́pẹ́sẹ̀ kọ́ọ̀yà laysa wasfan mu'tabara. àmọ́ gbogbo ńtọ́ bá jọ pé ní alálàájì ó nílò rẹ̀ gbogbo ẹni wà ní nkíá rẹ̀ bọ́ba nẹsẹsitéètì kó wọn má torí sun ibo sun mìíná àdéhìsì yìí fi rinlẹ̀ pé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀. wàhálà rọ́ọ̀jì eléyìí lọ tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa pé kíni torí pé àbáàsì ń jẹ́ àbáàsì kọ́là nẹ́bí nínú wàtú mi nínú tankihul manat ẹ̀yin náà lè ronú àwòsọ́ọ̀fù mi nínú àwòsọ́ọ̀fù mi ni ká bóyá nítorí tó jẹ́ gbà àbábúrò bàbá rẹ̀ ló fi tijú rẹ̀ ló fi ló fi náà ah, bàbá ayọ̀ǹda fẹ́yìn ẹ bí n bá gbé ẹ̀yin náà ń jẹ́yìn òun bẹ́ẹ̀ nu àwòsọ́ọ̀fù mọ̀tábàrà nù sẹ̀ríà kò sí kò sí bí ọlọ́run ti ní òrèlè yìí ẹ̀yìn bẹ́ẹ̀gbọ́n bàbá yẹn bá bí ọba tẹ́lẹ̀ yìí kò burú kò sí kò sí ni òfin jẹ́ wá fún mu'tabarun aw mu'assirun àjẹpẹ́ tó kù náà ni pé as-siqayatu wa ma yumathiluha ìfún alálàájì ní omi àbí gbogbo ńtọ́ bá tún jọ irú nǹkan bẹ́ẹ̀ táwọn alálàájì ó nílò àpẹẹrẹ bẹ́ẹ̀ ni pé bí a bá rí tó bá lásìkò yìí pípé àwọn èròjà kan tí wọ́n fi ṣerú àwọn operation kan láwọn medical doctors ẹnìkan wà mìíràn wọn wá ní a kíní tiẹ̀ yìí ó nídìí wọn lọ gbé lórí masínì kan mọ́kà ló sì wà wọn ò lè di gbogbo ìkúpmẹ́ǹtì wá mìíràn dókítà kan sì gbọdọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó máa mánítọ̀ bó ní mí lòkè bó ní mí lọlẹ̀ ajẹ́pàdé sì yí dúró fún un bàbá rí irú bẹ́ẹ̀ òun náà dúró ń po kínní àṣìṣe kọ́ ọ̀yà gbogbo ń tálálà jẹ́ ọba nídìí tí àjì tí wọ́n fi rọrùn bàbá rẹ nìkan tó yẹ kó òun ni ó provide yẹ bọ́ bá ní ìdí kó wọn má sun mìíná nítorí irú nǹkan bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam torí n tó fi yọ̀ǹda fún al-abbas ibn abdul muttalib àwọn onímọ̀ nírú ẹni bẹ́ẹ̀ náà òun náà lè lo ìyọ̀ǹda bẹ́ẹ̀ eléyìí ni fíkìwò hadith abdullahi bin umar radiyallahu ta'ala anhuma hadith ẹlẹ́ẹ̀kejì. وعنه أي عن عبد الله بن عمر رضي الله عنهما قال جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمع كل واحدة منهما بإقامة ولم يسبح بينهما ولا على إثر واحدة منهما آه إنه ọ̀pọ̀lọpọ̀ bí أقلق بتي أقلق على alalaaji maa حديث sasise kila hadithi yìí ń sọ fún wa ni pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam njọta anabi wà lárafa anabi òkú lárafa títí magrebi fi wọlé anabi òkú òní kíni òkú òní arọfa títí àfìgbàtà sí kó irun magrebi wọlé àmọ́ anabi òkú sallallahu alayhi wa sallam kò kí magrebi ní ní arọfa àmọ́ ti ó ti wọlé magrebi gbọ́dọ̀ bá alálàájì ní àròfà ni. nígbà tá anabi wa rí bẹ́ẹ̀ tí magrebi tó anabi wa jáde sallallahu alayhi wa sallam ń wá ń lọ àyè kan tá à ń pè ní bijamuin ibo la ń pè ní jamuin ẹ ní maka mo ń pè ní jamuin òun là wá ń pè ní muzdalifa ó kọ̀ọ̀kan náà ni òun ń pè ní jamuin òun là ń pè ní Muzdalifa òun là ń pè ní al-mash'aru al-haram ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí Muzdalifa ń jẹnu ẹ̀rí inú hadithi inú àwọn ọkọ̀ Muzdalifa míì tí ò gbajúmọ̀ òun ni wọ́n lò bìjámọ́ ìtumọ̀ ẹ̀ náà ni pé kí ni bí Muzdalifa bàbá rí ń bò míì tí wọ́n bá ní al-mash'aru àyè kan náà ní ń jẹ́ ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta. جمع النبي صلى الله عليه وسلم بين المغرب والعشاء بجمعين. عبد الله بن عمر رضي الله عنهما ونبع النبي تود مزدلفة لتوا لتوكي مغربي أتكني أتي شاي أواد مجيج فوق torí pé ìrìn àrọ̀fá kìí sẹ́rìn péyàn kan bọ́ntì ọkọ̀ ntìtì kan bọ́ sí mi gbogbo àwọn tá a bá ti lọ á ti mà gbọ̀ntì ò tí ì lọ náà lọ́wọ́ bó ṣe rọrùn yọ gbà lẹ́sìn. béèyàn bá rìn ní ẹsẹ̀ kò ní dín ní bí wákàtí kan kó tó lè dé Muzdalifa tí ó sáré o béèyàn bá rìn ní rìn bí ìgbà téèyàn rìn rìn tọmọlúwàbí yóò sùn mọ́ bẹ́ẹ̀. ó fi hàn pé ní magrebi ti bá anagba ní àròfá èyí ń fi fi hàn nù fífi wò hadithi ni pé ìṣá ìgbọ́dọ̀ ti tó kálálàjì ò tó dé Muzdalifa òun ló fi fà á pé jamaa ló fi wá di pa nàbì da méjèèjì pọ̀ torí pé ọ̀rẹ́dì magrebi ti tó nígbà tí ó sì fi débi tí ó ti kí ìṣá yìí náà ti wọlé sallallahu alayhi wa sallam. níjọ́ tá nàbì ọ̀ wá kírun ìbò ló kí i. كل واحدة منهما بإقامة ìrun bi lànàbí ni wọ́n ti kọ́ ọmọ tiẹ̀ ọmọ kan wọ́n èkí àti magiribi àti ẹ̀ṣá ati mu bẹ́ẹ̀ ìkọ́ ọmọ kọ̀ọ̀kan fún kínní fún ìrun kọ̀ọ̀kan. ìbéèrè tí ó wàá wa ni pé ìrun pípé ńkọ́ kò sínú hadith abdullahi bin umar yìí. amagẹbẹ ti ma pé hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam yufassiru ba'duhu ba'da inú hadith mi òun la hadith ta ló gùn jù nípa ta ló ṣe ròyìn bó la nẹbi ti ṣe hajj tani sahabe náà àti sọrí ń bì hmm? naam jaabir ibn abdullah radiyallahu anhuma kò ó rí ròyìn hajj anabi kójọ tó tó jaabiru. àmọ́ wa gbéra wa pé ńgbà alimami makidisi ti mà bẹ́ẹ̀ èyí ṣe tí òun lè gbé hadithu jábìrù wá fún wa ń bí Umdatul Ahkam kárò yọ fẹ̀ kan kárò yọ parí dépò tá a fi máa tẹ̀sẹ̀ lọ mú nǹkan mi wá èsì lórí yìí náà ti sọ láì mọ iye gbà ẹ tani ọ ta ló mọ èsì lórí rò pé àyíká bá lo àṣà àlébù yìí uslubu sheikh wa ibn Uthaymin rahimahullahu ta'ala ẹ̀yin olè jòkó ní halqa baba ibn Uthaymin kọ́ máa sùn torí bí wọ́n ti máa béèrè béèrè ní lẹ́kọ̀ọ̀kan báyà wa náà máa wá sẹ́yìn àyè a ti sọ several times pé bí wọ́n bá bí ọ pé Umdatul Ahkam tíra tá n kà yìí kí ni míza rẹ̀ kí ló fi yàtọ̀ sáwọn tíra míì tọ́jọ́ àwọn tíra tọ́jọ́ Umdatul Ahkam pọ̀. أراوني بلوغ المرام من أدلة الأحكام للحافظ بن حجر أراوني الإلمام بأحاديث الأحكام للقشيري المصري أراوني المنتقى من الأخبار منتقى الأخبار من كلام سيد الأخيار لمجد الدين أبي البركات ابن تيمية رحمه الله gbogbo àwọn tíra تنقلوا tíra ti ń kó àmọ́ ní kí ni Umdatul Ahkam ti yàtọ̀ kí la wí. mattafaqa alayhi ash-shaykhan nínú Umdatul Ahkam ẹ̀ ní rí àdéhìsì tí e ṣe pé ń bẹ nù Bukhari ó sì tún wà nù kíni ọwọ́ àná Muslim ń tó fi ju gbogbo àwọn èmi ni Bulughul Marami ni èmi ni al ni èmi ni al ni ń tó fi jù wọ́n lọ́nu. nípa báyìí hadithu Jabiru fi sahihi Muslim fi sahihi muslim hadithu jábìrù ìmáàmù muslim nìkan ló gbà wá ní gúngùn bẹ́ẹ̀ nínú tírà tiẹ̀ kò sí nínú sahihu al-bukhari ìdínú tí al-hafiz al-maqdisi ò fi mú hadithu jábìrù wa torí pé kò sí ń bi pé ta ló dídéèlì bá ti ṣe hajj tó kún ti jábìrù bin abdullahi ohun tá a fẹ́ ló ń bẹ̀ ni pé n táwọn afa máa wá ṣe ni pé nǹkan kọ̀ọ̀kan tó bá fẹ́ rújú báyìí a wà lọ nuru hadithu Jabir. níbí yìí Ibn Umar ó ṣe ti sọ́ọ̀rù rẹ̀ ní sọ́márì kọ̀sàlàyé fún wa bóyá ìrun méjìlá nẹ́bi pé àbí bóyá nẹ́bi ọ̀tí ẹ̀ pé ìrun kankan àbí bóyá àrùn kan ló pé tó fi gbé méjèèjì Jabir bin Abdullahi ló wá ṣàlàyé rẹ̀ fún wa pé. جمع بينهما بأذان وإقامتين جمع بينهما بأذان وإقامتين النبي نوقع ينقى صصف nípa báyìí bí yẹn bá dé mùsùlùmí ẹ pèrún irun kan bẹ́ẹ̀ bá ti wá pèrún ẹyọ kan ni ẹ wàá ti kọ́ ọmọ magiribi bẹ́ẹ̀ bá sálámà magiribi ẹ ní túnrun ìṣá ìpè lọ́tọ̀ mọ́ ẹ kàn wá tún ṣe kí ni ẹ ṣe kọ́ ọmọ ìrun ìṣá bí àti máa kírun ní Muzdalifa ni. kulla wahidatin minhuma bí iqamatin tayyib nínú fídíò hadithi yìí mo ti kúrú mayina ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam hadithi tí ojú tata kan àbọ̀ yìí lọ bàbá ni a máa sọ fíkìrù rẹ̀ dọ̀la àtiwálẹ́nu rẹ̀ ni. li'anna nabiyya sallallahu alaihi wa sallam utiya jawami al-kalim aranta nabi níta wò nínú yẹn sallallahu alayhi wa sallam anabi lọlọmọ ní ká sọ̀rọ̀ díẹ̀ kíkó wọn máa wá tún tọlọmọba ní ọgbọ yín bẹ ila yawmil qiyamah. lára fíkì hadithi yìí ni pé walam yusabbih baynahuma walam yusabbih baynahuma àti máa kìlọ̀ fúnra wa bíi pé bẹ́ẹ̀ bá ní lóga language nìkan ló wọ́n máa fi tẹnubọ ọ̀rọ̀ ọlọ́run àti àdìsí anábùwà Muhammad sallallahu alaihi wasallam yọ sọ àwọn èèyàn nù jìnnà o àpẹẹrẹ mi kún ni ó ní walam yusabbih baynahuma ní ẹ bá fẹ́ tún lóga kí ni ó wí anábì ó sì ṣe subhanallah láàrin méjèèjì lam yusabbih baynahuma kọ́dà kò sàfọ̀mọ́ kankan láàrin méjèèjì ní ti ń kí tán ọkàn tó bẹ̀rẹ̀ èkejì náà ni ní ọba máa sọ àwọn èèyàn nù àmọ́ bí yẹn bá jẹ́ pé ó ní ma hadithi ó ní ma sariya yọ wàá mọ̀ pé ń bẹ nù hadithi mi alhadithu yufassiru ba'duhu ba'da ńgbà tí yà ń la wa ń sọ̀rọ̀ sunnatu duha nafila duha ó ní wa ana usabbihuha wa ana èmi àti máa kì í ní pé mi máa ń ṣe subhanallahi ń bẹ̀ èmi àti máa ṣe kí ni èmi àti máa kì í òun ni wọ́n fi máa ń pé sọ̀láàtù dùhà nínú ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ àwọn oníkẹ́ ni subhatu dùhà subhatu ẹni tí ó bá gbọ́ yé yóò ní ìṣe subhanallahi ní dùhà kò rí bẹ́ẹ̀ o ìtumọ̀ lam yusabbih baynahuma nírú àyè yìí nínú hadithi yá àtàwọn àhadithi mi kí ni túmẹ̀ òun ni pé ànábì ọ̀yàn náà fi là láàrin òun méjèèjì ìtumọ̀ rẹ̀ nù lam yusabbih baynahuma ọ̀yàn náfìlà láàrin magribi àti ìṣáì tó kí níbo ní Muzdalifa. inú bí iná làwọn àfa àti mú hukumu mi tí ọmọ bẹfẹ ni ti ń bẹ Muzdalifa àtẹni tí ò ti ní Muzdalifa. òun ni pé gbogbo ibi téèyàn bá ti láǹfààní àti jàmá ìrun méjì pọ̀ ó wà lórí ìrìn àjò lápèjúwe ó wá kí zuhuri pẹ̀lú kíni pẹ̀lú asiri àbọ̀fẹ́ kí magrebi àti kíni àti ìṣá àìtún yànnà fìlà ní àárín méjèèjì má arabi táwọn onímọ̀ ti mú ni lam yusabbih baynahuma kò yànnà fìlà láàrin kíni láàrin ìrun méjèèjì tọ́yì. wala ala isri wahidatin minhuma kódà nẹ́bí òsì yàn lẹ́yìn wọn kò yàn láàrin wọn kò sì ṣe kíni kò sì yàn lẹ́yìn wọn. ibi yìí ni fíkìrì ńláńlá wà ń kọ̀ ọ̀rọ̀ hajj táwọn onímọ̀ màmá pàkíyèsí wá sí. òun ni pé bíyẹn bá wà ní Muzdalifa nínú súnà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ni pé àìkírun míì juraka márùn lọ bíyẹn bá gbọ́ súnà nẹ́bì yìí dáadáa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ yẹn bá wà mùsàlífà àìkírun ju rákà mélòó lọ rákà márùn wọn bá níta ń wí bẹ́ẹ̀ ànábì ni sallallahu alaihi wasallam. lam yusabbih baynahuma wala ala isri wahidatin minhuma ànábì ò kí náfìlà kan láàrin méjèèjì bẹ́ẹ̀ kò sì kí náfìlà kan lẹ́yìn méjèèjì kí lóò ànábì wa ti ń gbòkí méjèèjì tán náà mà sallallahu alaihi wasallam ànábì sùn òun làwọn àfáà láwọn oorun kan bẹ tó jẹ́ mùbá oorun mùbá bọ́ bá fi sùn bó sì fi ọmọ sùn àmọ́ àwọn oorun kan bẹ tó jẹ́ súnà bẹ́ẹ̀ bá dìde dé yẹn náà fílà ń rú òru Muzdalifa yìí òun bí dé àná súnà nẹ́bì ni bẹ́ẹ̀ bá ti kí mọ́gírídà àti ìṣá ìtàn ní Muzdalifa la wí o ó ti kí ni ó fi ẹ̀gbẹ́ lélẹ̀ bó oorun ò kọ́ àmọ́ kéèyàn wá pé a wọ́n dá mi náfìlà kan òun la rí yìí o lam yusabbih baynahuma wala ala ithri wahidatin minhuma àwọn afa máa sọ pé nínú tó yẹ kéèyàn ọsọ oorun kan bẹ tó ipò oorun súnà yẹn bẹ́ẹ̀yàn bá yẹn náfìlà ń gbà ní odò ń bí díà anabuwa muhammadu sallallahu alaihi wa sallam lóru muzalifa yìí kò kí ju magribi mẹ́ta ẹ̀ṣááyì méjì kí ló ṣe lẹ́yìn ìgbà ni ọ̀sùn sallallahu alayhi wa sallam yọ ọwọ́ ají nígbà tí àṣùbà múra tí ó wọlé fi awwalil waqti la nabi kírun gbàràtà ṣùgbà wọlé lèèyàn kírun ní òru Muzdalifa àyè tẹsẹ̀ ẹ máa pé a ti pè é kalẹ̀ tẹmọ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lágbèjúwe ní Mẹ́kà ní Madina tàṣùbà bá wọlé wọn ó fi bíi twenty five minutes kalẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kí wọ́n tó pe àkí wọ́n tó gbé ìkọ́mà lélẹ̀ tí ó fi fún àwọn èèyàn láyé ẹni tí ó jí ẹni tí ó wọ tọ́ílẹ̀tì ẹni tí ó sàlùwàlá èyí tó dáa jù lọ. àmọ́ bọ́ bá di òru mùsálífà yìí bí ẹ bá ti ń pèrún lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni kẹ́sẹ̀ kí ni òun ni kéèyàn ó kí ìrun àṣùbà súnà nàbì nù. bẹ́ẹ̀ bá wá kí tán èèyàn wá bẹ̀rẹ̀ àdúrà ìgbà òun làsìkò àdúrà èyàn máa wá ṣàdúrà gbogbo ntọ́ bá fẹ́ tọrọ tí ọba ti jẹ́ ìtọ́lọ̀ ní ọmọ tọrọ ànábì wa ń ṣe bẹ́ẹ̀ títí di kíni hatta asfara jiddan títí tó ń fi ràn dáadáa sẹ́yìn ó ti mú ká ilẹ̀ ti ilẹ̀ ti mọ́ nígbà wọn ànábì tẹ̀sẹ̀ wá gbéra ní lọ bò ní lọ Mínà àwọn eléyìí ní súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́ba dúró lójọ́ wo òru Muzdalifa. nínú ohun tí ó yẹ ká sọ ń bi hadith alákọ̀ọ́kọ́ mo tẹ̀sẹ̀ rántí nígbà tá à ń sọ̀rọ̀ pé bí yẹn bá wà Muzdalifa kọ́dà bó ràn ọ̀bá kùn kó ṣe kó fi ẹ̀gbẹ́ lélẹ̀. ọ̀pọ̀lọpọ̀ máa béèrè pé alimabitu bimina walimabitu bimuzdalifa. njẹ́ lárúbá ń pè ní mabitu ní kínni. Hmm? kéèyàn ó kéèyàn ó sùn la anáwòmù ni oorun but gbogbo ibi téèyàn bá ti paasi òru tó lo òru níbẹ̀ ni wọ́n ń pè ní kíni màbítù nù ẹ̀rí mi ń dé kọ́ alifáàbí sẹ̀ríà ẹ̀ ní rí nbìkan tí wọ́n pè anáwòmù bìmínà àbí anáwòmù bìmùzálì ẹnu wọn kọ̀ǹkọ́ tí kò ní hajj àbí ọmọ wa oògùn lò torí kó wọn bá a sùn wàlá inú dékọ̀ alifáàdù sẹ̀ríà yìí tààfin mọ̀ pé kò sí nǹkan kan táàrí inú kùránì àbínú hadithi báwo ọba ti gbọ́yé káyà màpá àti gbọ́yé. níbi ọba ti yẹ kí wọ́n lọ náà mọ̀ tí wọ́n bá lo màbíìtù onítùmọ̀ ni. inú eléyìí láti gbọ́yé pé kọ́dà bó orun òkun yàn ọgbọ́dọ̀ wà ní mìíná kọ́ máa gba orun èékùn mi èmi èrò orun sùn lálẹ́ kọ́dà bó oorun òkun ọ́ súnà nàbì ní kọ́dà bó ọ̀fẹ́ gbẹ́lélẹ̀ láti rí ipò lo ọ̀pọ̀lọpọ̀ òru ní Mínà bákan náà bọ́ bá tẹ̀ sí Muzdalifa ní rí ipò lo ọ̀pọ̀lọpọ̀ òru níbo ní Muzdalifa nítorí ń fún bẹ́ẹ̀ ni pé anabi sallallahu alaihi wasallam ó yọ̀ǹda fáwọn kan àwọn arúgbó àwọn obìnrin àti gbogbo àwọn tí kùdìẹ̀kùdìẹ̀ bá ń bẹ lára tálàfíà ò tó báwọn bá ti dúró di ìgbà tí alikọ́mọ̀rù bá fi gáàbà tó sùpọ̀ bá fi sí ní ojú sámàmá àwọn lè kú ní mùsálífà kí wọ́n máa lọ Mínà. àmẹ́ntara rẹ̀ pé kí èyí sàgbàlagbà súnà tànàbì ní kó wọn kó sùn bẹ́ẹ̀ bá ti wí títí dìgbà wo títí di àárọ̀ ọjọ́ ọdún tí ọmọ ẹ̀dẹ́jọ́ kejì Àrọ̀fá. mo rò pé hadithu ok kìtàbù bòyó olóko káka hadith méjèèjì tó kù lónìí káfí bọ́ sí kìtàbù mi insha allah. báàbù muhrimu yakulu min sayidi halal nínú àwọn àdájọ́ ọ̀rọ̀ hajj náà tún lélẹ́yìí. almuhrimu ẹni ọ̀wà nù aṣọ ara mi yakulu min sayidi alhalal ǹjọ́ lè jẹ nínú gbẹ́ tí ẹni tí ò sínú aṣọ ara mi bẹni tí o ti nu ara mi tẹmọkùn lẹtọ àti tẹkínni àti dẹgbẹ ọba rí horo ọba rí gbogbo ntọ́ bá rí ọ lè dẹ ìgbẹ́ rẹ̀ ó lè lé kó wọn pa àmì ntọ́ bá ti wà nù aṣọ ara mi nínú ti ara mi máa kọ̀ fún yẹn ní kínni aṣọ dẹ gbogbo ọ̀ràn ọdẹ alukur'ani ló wí bẹ́ẹ̀ wa hurrima alaykum saydul barri ma dumtum huruma èyí tí hadith wa fẹ́ fún wa ni pé a ti mọ̀ pípẹ́ ni wọ́n bá wà nù aṣọ harami kèé dẹ̀gẹ̀ kèé dẹ̀dẹ̀ tọ́yì. bẹ́ẹ̀ lómi kò pé horo kò pa nǹkankan àmàlàmọ́yìn tó wọn ò sí nù aṣọ harami ọgbẹ́ràn ẹgbẹ́ wa pálá làájì káwí bẹ́ẹ̀ ìjálá làájì lè jẹ ẹran ìgbẹ́ bí a ẹ̀mí kí mo kú pa òun lọ pa á gbogbo nǹkan la nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam lọ́nyẹ̀dú fún wa sallallahu alayhi wa sallam. عن أبي قتادة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج حاجا فخرجوا معه أبو قتادة مع صحابي النبي محمد صلى الله عليه وسلم قال النبي جاد حاجا ما يبقى يوم يوني النبي لو حجي bẹ́ẹ̀ hadithu yẹ sọ̀rọ̀ hajj hadithu yẹ ọmúra la nàbì lọ hadithu tanka yìí Abu Qatada ní hajjan li annahum yutliquna al-hajja ala al-umra mẹ́bàá ní kílẹ̀ rí rẹ̀ ọ̀ní hadithu Abi Qatada anabuwa Muhammad sallallahu alaihi jáde ń lọ umra lọ́jọ́ kan fa kharaju àwọn èèyàn jáde pẹ̀lú anabi. فصرف طائفة منهم فيهم أبو قتادة وقال خذوا ساحل البحر حتى نلتقي bá nàbì ti jáde tó fẹ́ máa lọ láti gbòòrò madina lọ sí maka lọ ṣe umra ìròyìn wa bá nàgbà muhammad sallallahu alaihi wa sallam pé àwọn ọ̀tá kan ti lọ gba ọ̀nà bí ó dò ibi tó dò wà ìlú yẹn là ń pè ní tabuka yambọ̀ náà ni ìlú yẹn là ń pè ní yambọ̀ lónìí insha allah ni wọn ń kọ airport alálàájì sí lọ́wọ́ nísìnyí tálálàájì òfin ní sẹ̀sẹ̀ máa sọ̀kalẹ̀ ní jídàmá òun ni wà lẹ́gbẹ̀ẹ́ bíi pọ́ọ̀tù níbẹ̀. anabuwa muhammad sallallahu alaihi wa gbúrò pé àwọn ọ̀tá kan ti fẹ́ lọ gbọ́nà ibi odò yìí wọ madina wọ́n gbúrò pé anabi ti ń gbọ́nà maka èèyàn lè gbọ́ ọ̀nà tí ò ní kan odò ó sì lè gba ọ̀nà tí ó kan odò tó ní méjèèjì náà lọ́wọ́ mọ́kà tó ní. bóyá wọ́n ti wá gbọ́ pé ọ̀nà bíi ìlànà bíi gba ẹ̀já wọ́n lọ gba ọ̀nà bíi tí ó gbà bá nàbì tí wàá gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ́lám ànábì wá yan àwọn kan nínú àwọn tá ànábì yàn jọ́ náà ni Abu Qatada ànábì ni ẹ lọ́ọ́ gba ọ̀nà bíi tí wọ́n láwọn ọ̀tá yìí fẹ́ dọ́gbọ́n gbà wọlé ẹ̀yẹn lọ gbàbẹ̀ ìtumọ̀ ẹ̀ nígbà yìí náà padà jánà bá wa lọ́nà maka àmẹ́yìn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yẹn lọ gba ọ̀nà bẹ̀. Abu Qatada ló ń wà nù wọn fàákàdù sáhìlì albahar falamma nsarafu ahramu bí wọ́n ti wá dìde tí wọ́n fẹ́ máa lọ bá nàbì tí ní wọ́n ṣe yìí sallallahu alaihi wasallam pa sọ pé ibi táwọn náà gbà yìí wọ́n padà já síbo wọ́n padà já sí maka náà ni gbogbo wọn bá kún fẹ kan gbé ara mi lọ́wọ́ ya ń gbègbè maka náà bàbá jíṣẹ́ tà nẹ́bí ran wa tán àtún ní padà sí Madina mọ́ a kàn máa lọ maka ni. ilà àbá kọ̀tàdà àfi àbú kọ̀tàdà nìkan jọ náà òun ò gbé ara mi kọ̀wọ́sọ kọ̀dà níyàn ọmọra fàlàmì yóò fẹ̀rẹ̀ mi. fàbẹ́yìn náà máa hùm yẹ sírun ibi tí wọ́n ti wá ń lọ nínú asálẹ̀ yìí ìzọrọ àwòṣùmọrọ wáṣin wọn bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ àrà kí ni wọn pè himaru kẹ́tẹ́kẹ́tẹ́ náà ni àjẹ himaru wáṣin kẹ́tẹ́kẹ́tẹ́ gbó ìtumọ̀ tí ó fi fi kọ́ ìdò kẹ́tẹ́kẹ́tẹ́ gbó sí ni pé èèwọ̀ ni kéèyàn jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ inú ilé mùsùlùmí èè jẹ́ inú tá a nàgbé kọ́ ni kí ni alḥumuru alahaliya alḥumuru àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ̀kí àbí jẹ̀kí tí wọ́n fi ń di òun léhùn mùsùlùmí yìí jẹ́ èèwọ̀ ni. òun ló jẹ́ káàbù kọ̀tàdọ̀ fi àmì sí i pé hàn èyí táwọn rí o ti bó ti gbó ni ẹ̀tọ́ ni kéèyàn jẹ́ himarun wáṣì àmọ́ himarun àlí èèwọ̀ ni. wọ́n ní làwọn bá rí wọn gbọ́ọ̀rọ̀ láwọn himarun wáṣì yìí tí wọ́n lọ tí wọ́n. ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹni tí ọdẹ bá ń bẹ ní ní bá ń bẹ lára rẹ̀ bọ́ bá rí ehoro lásán. bábú kọ̀tádà ti rí fàhámẹ́lá Abu Qatada ala al-humr Abu Qatada lé wọn ọ̀sáré tẹ̀lé wọn nígbà téèyàn fẹ́ dẹ ọdẹ fa'aqara minha atanan ọwọ́ rẹ̀ bá ba àtànà kí ni wọ́n ń pè ní àtànà òun ni abo kẹ́tẹ́kẹ́tẹ́ ṣèmárù ni akọ àtàánù ni kíni àbò èyí tí ọwọ́ àbò kọ̀tà dàgbà ńjọ́ náà jẹ́ kíni àbò. fanazalna fa akalna min lahmiha gbogbo àwọn sọ̀hábà yòókù táwọn wà nù hàrà mi wọ́n nígbà tábò kọ̀tà dàgbà gan ó sùn ó gbé wá fa akalna min àwa náà bá jẹ́ summa qulna wọ́n níbi àwọn tí wọ́n ń jẹ́ lọ́wọ́ ní táwọn fi yàtọ̀ fáwa nù gbogbo ìgbà ni wọ́n máa rántí kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ọ̀fẹ́ summa qulna lẹ́sẹ̀kẹsẹ̀ lábá tó ń bira wa pé ah, anakulu lahma saydin wa nahnu muhrimun ah, ẹran ìgbẹ́ là ń jẹ yìí ẹran tí wọ́n dẹdẹ rẹ̀ ní wa nahnu muhrimun tá a nínú àtọ̀ háràmù kí ni wọ́n ṣe mi àwọn sọ̀hábì òfin ju àwa nù o níta ẹ bá ń gbọ́ pé àwọn sọ̀hábẹ̀ ìṣẹ́gbẹ́ wa wà láàyè wọn ìṣẹ́gbẹ́ wa. fàhámàlínà máa bá kìyàmì láhàmì ha. níbi àwọn jẹ́ dé tó fi sọ fún àwọn ọlọ́kàn yìí náà àwọn yà á dánu àwọn bá di èyí tó kù pé ọ́ọ́dọ́dọ́ ànábì báyìí bọ́ba yìí pé ká jẹ́ bàbá sì ní jẹ́ ọ́ radiyallahu ta'ala anhum fàhámẹ́lìnà máa bá kí ya min lahmiha abágbé ń tó kunú ẹran yìí pẹ́tọ́ àmọ́ bóyá yọ alábì ọ yọ̀ǹda bóyá kò ní yọ̀ǹda àmẹ́ gbé lọ́wọ́ káfi dé ọ̀dọ̀ rẹ̀. fàdúrákùnà rasulullahi sallallahu alaihi wasallam fasalnahu an dhalik onígbọ̀ ya alépa bá nàbí ọ̀nàbí tá nàbí gbá ọ̀nàbí àwa náà gbá àpadà jálu ara wa fasalnahu an dhalika alábàbí ànàbí pẹ́tọ́ abúkọ̀tádà lọ́pàá o òun ò sì gbé haramu abúkọ̀tádà ni ó gbàgbọ́ yé ẹ̀sìn ni ọmọ kó wọn ò lófin pé wa hurrima alaykum saydul barri ma dumtum huruma. àmọ́ ń gbọ́ ọ̀pá tán ó fún àwa náà jẹ kọ́dà àti jẹ èyí tó kù láti dì lọ́wọ́ yìí ká gbọ́ kí ni wà nábì ó wù í sallallahu alayhi wa sallam. ìbí ìlànà nàbì tí gbé dájọ́ kalẹ̀ anabi ni sallallahu alaihi wasallam minkum ahadun amarahu an yahmila alayha ìbéèrè àkọ́kọ́ nù. ǹjẹ́ nìkan nù yín lọ sọ fáàbù kọ̀tádà pé ó rí gírígí lọ yìí. anabi bí wọn bẹ́ẹ̀ pé sẹ́nìkan nù yín lọ ti àbúkọ̀tádà pé ah, wọ́ọ̀wẹ̀wú ọ̀wárà mi ẹran ní lọ yìí. aw ashara ilayha àbọ̀tí ẹ̀ nàka sí pé wò wò nù nù yẹn bá ti dẹ́yìn wò ń tà nẹ́bí wí nù ó ti dè wọ̀ bẹ́ẹ̀ yẹn bá wà nù aṣọ ara mi ìmọ̀ òun lọ sọ fún yẹn pé ehoro ní lọ́hùn ń wá bí ó òun ní pa ehoro ní èèwọ̀ ní sọ̀rọ̀ ẹ̀rín ọ̀rọ̀ ṣẹ̀rí àyà. anabi ló bí wọn béèrè méjèèjì náà ǹjẹ́ nìkan nu yín ni ó ti àbúkọ̀tádà tó fi pa á àbọ̀jẹ̀ tọ́ka rẹ̀ sí i pé òun nù èsì táwọn sọ̀hábẹ́ dáhùn jọ náà wọ́n kọ́ọ́lù la wọn kò sí ìtọ́ tẹ̀lé nu méjèèjì àwọn ọmọ bó ti rí àmọ́ bó ti pa òun náà lórí òun náà ni ọ̀pá kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam anabi ní bàbá jẹ́bẹ́ fakulu ma bakiya min lahmiha èyí tẹ́ ẹ jẹ́ kú nínú ẹ̀jẹ̀ halal yẹn ni fakulu ma bakiya min lahmiha. wa fi riwaya kọ́dà àwọn nínú ẹgbà wa àdìsí mi hal ma'akum minhu shay anabi ní so kú tẹ̀ràn náà kú fakultu na'am Abu Qatada lẹ́mi gan mọ̀ dáhùn mu ní a ó kú fanawaltuhu làádùdá fa àkàlàhà àbúkọ̀tàdà ní òkè apábá yìí mo gbé fún anabi ní o himaru wahshina fa àkàlàhà anabi ti jẹ tí n fi túmọ̀ pé kèé ṣe wọ̀ gbìyànjú anabi náà wà nù kínní nínú aṣọ ara àmọ́ conditions méjèèjì kò sí ní ara anabi náà sọlọ sọlọ anabi kọ́ ló ní ọ̀pá kò sì júwe rẹ̀ fún un bí méjèèjì yóò bá ti sí ń bẹ ìdájọ́ hadith yìí ni pé bẹ́ẹ̀ lómìnir bá pa ẹran ẹ̀gbẹ́ àbí wọ́n dín ẹran ẹ̀gbẹ́ fálálàájì wọ́n wá fi ránṣẹ́ sí mọ́kà jẹ́ bí ìbá ti ṣe pé wọ́n lóní kíni wọ́n bọ́ pa á pé èmi ò lè ti mẹ́jẹ̀mọ́ ìbá ń pẹ́ mọ́lé bí yẹn bá ti wíyí hùn kò lẹ́tọ̀ọ́ rẹ̀ bí yẹn bá ti lè wíyí hùn kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ àbí wọ́n lọ wá tọ́ka rẹ̀ kóun ní lọ ní bí yẹn bá ti wí méjèèjì hùn ànábì ní kò lẹ́tọ̀ọ́ eléyìí ni ìdájọ́ alálàájì tí ọ̀pá ẹran ọ̀dẹ́dẹ́ ẹran wọ́n wá pa ìjó lè jẹ́ ó lè jẹ́ bí nǹkan kan ọ̀ báwọn kaka bá ṣẹlẹ̀ jí ò lè jẹ́ gbogbo ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ ṣe àlà okùn kẹyọ kan òun ni hadith ẹlẹ́ẹ̀kejì ọ sọ fún wa conditions mẹ́ta ni kẹ́ni tí ń bẹ nù hara ni ó tó lè jẹ ẹran tí wọ́n dẹ̀dẹ̀ rẹ̀. ani sọ́ọ̀bì عن الصعب ابن جسامة الليثي رضي الله عنه أنه أهدى إلى النبي wa الله عليه وسلم حمارا وحشيا وهو بالأبواء أو jaan. As'abu ibn Jasama náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun lọ gba hadithi wa kí ni hadithi náà ni pé òun fúnra òun lòun pa himaru wahshi irun tí àbúkọ̀tà dà pa nílẹ̀ràn ẹ̀gbẹ́ òun náà pa anábì ti ń bẹ nínú kíni nínú ara mi. As'abu ibn Jasama òun ò sí nínú kíni kò sí nínú ara mi. ó lọ fi ta anábì lọ́rẹ̀ òun gbé odidi ìmáàrú wá sí yìí odidi bí ehoro lápẹjúwe gbàtàwọ ní ìmáàrú wá sí bì àbí tí ọkọ mọ ní ọsà lóhùn gbó didi rẹ̀ òun lọ gbé fún anabi sọlọ sọlọ kódò ojú ibi tá anabi wà ń jọ náà òun ibi ń pè ní kíni al-abwa awo bi wadad faradahu alayhi anabi wa ni wọn dá padà fún ẹgbẹ́ràn rẹ̀ fún kíní yìí wá owó lára asọ́à torí pé kọ́ mọ́ bẹ́ẹ̀ nínú wà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ nínú wà nẹ́bí ni pé kọ́dà bẹ́yẹn bá bẹ́yẹn bá ní pọ̀nmọ́ lòún ní pọ̀nmọ́ àbí eh, eh, gbogbo ní tẹ́yẹn bá lòún ní kọ́dà bá nẹ́bí ò nílò rẹ̀ yọ gbà ẹ̀kọ́ ńláńlá ni fún wa ẹni ó fún ẹ̀yàn lé ntúnitọ́ bàbàrà lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́ àbọ̀ pé èmi lọ́wọ́ gbé èmi lọ́wọ́ gbé tinubu fún anabi ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam òun lè fi rí nu hadithi mi pé bàríra ẹrú ẹrú ẹrú lásán ọwọ́ abùn àwọn ìyàwó ànábì ní kíni kí lọ́wọ́ abùn wọn ọwọ́ abùn wọn lẹ́ran ànábì náà wá délé oníṣẹ́ nǹkankan bẹ́ẹ̀ lẹ́wọ́n ní òsín nǹkankan àfẹ́ràn tí bàríra ẹrú ìbùn wa ànábì ní ẹgbẹ́ wa sallallahu alayhi wa ara ẹ̀kọ́ tà kọ́ wa nù anabi kìí ṣe gbéraga sallallahu alayhi wa sallam. nígbà tí asọ́àbù wa rí bẹ́ẹ̀ ọmọ pé nǹkan kan gbọdọ̀ ṣẹlẹ̀ ni. torí pé kọ́dà bí ò tó báyìí bí ò tó ń tó ń gbé wáyìí anabi kìí kọ kìí sábùkù fún yẹn pé máa mú nǹkan ẹ lọ sallallahu alayhi wa sallam. èyí tá anabi gbà ní kíni sàárà ìyàtọ̀ ń bẹnu méjèèjì o anabi kìí gba sàárà o bó ti wọ́ pọ̀ tó àmọ́ ẹ̀bùn kìíní yìí anabi máa gbà sallallahu alayhi wa sallam. Ah, falamma ra'a ma fi wajhihi sallallahu alayhi wa sallam anabi atuma sọdi wájú yẹn a ma sọdi rìn ẹsẹ̀ yẹn ó mọ̀ pé ọ̀nyẹ wọ́dọ̀ òun ni dáhùn pé bí yẹn bá gbẹrun tó gbé lọ́wọ́ òun lọ́wọ́ ìrìn rẹ̀ ó yàtọ̀ pé àdúró tí mo tí mo fẹ́ mú anabi yìí bí yẹn bá wà ní ma gbé nǹkan lọ ẹ rí i pé ìrìn ni ó gbọ́dọ̀ change ojú gan gbọdọ̀ ànábì tún sọ́ọ̀dì rẹ̀ bẹ́ẹ̀ falamma ra'a ma fi wajhihi nígbà tá ànábì rí bójú rẹ̀ ti yí padà á ó ní wọ́n pè wá inú eléyìí nìkan kọ́ arákùnrin tá ànábì sọ̀rọ̀ sọ́lá mo sọ fún pé tọ́wá béèrè pé ìyá àwọn máa ń ṣe dáadáa yìí máa ń ṣe gbá yìí máa ń ṣàwò àmọ́ kì í kírun o kò gbà wá ànábì gbọ́ tẹ́ lọ bọ́ lọ́hùn ànábì ní hiya fi náà ọmọ náà ni ojú arákùnrin yìí bá padà ànábì ti rí sallallahu alayhi wa sallam bí n ti ń lọ sí ànábì rí kékeré yìí bá nínú jẹ́ púpọ̀ ànábì ni ẹ pé padà wá ẹ pé kí lè ànábì wí abi wa abuka finnar bàbá tiẹ̀ nìkan kọ́ o bàbá tòun ànábì náà kò kan náà wọ́n jọ wà òun náà gbà ń gbọ́ ànábì máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa káwa náà kẹ́kọ̀ọ́ yìí ni bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tíyàn torí pé ó ti bákan lára ẹ̀ wà tó fi tùnú. bọ́bá yìí pé wọ́n lọ sí nǹkan kan tí ó ní ẹsẹ̀ rẹ̀ yóò fi tí fi ń tẹsẹ̀ bọ́sẹ̀ wà tí ẹsẹ̀ ni ó fi tí ó fi balance ara sunna nabi sallallahu alaihi wasallam nípa báyìí anabi eh, ní àwa ọ̀rọ̀ yìí dùn àbí ọ̀dà anabi ní ẹnna lam naruddahu alayk illa anna hurumun. orí ń tà fi gba ẹran rẹ̀ ìwọ sọ́ọ́bù àkọ́lábùkù àmọ́ nù hàrà mi la wà. nínú kíni nínú hàrà mi àwa nù aṣọ hàrà mi à ń ṣe hajj lọ́wọ́ à ń ṣe múra lọ́wọ́ torí ẹ̀ ní ò kí ká níbí yìí ẹ rí i pé yóò ti fẹ́ dá confusion díẹ̀ lẹ̀ àbí pé anabi ò sí ń bẹ̀ ń gbọ́ pa bẹ̀lẹ́ tá a la anabi ní ọ̀yàn pa àbóhun ló sì tọ́ka rẹ̀ sí èsì tá anabi ọba òun mo ló kú kọ̀ǹdíṣàn kẹta kíni kọ̀ǹdíṣàn kẹta náà hadithu jábìrù mi náà lọ́sàlàyé rẹ̀ ń bò mí òun ni pé ní nínú téèyàn òfin lè jẹ ẹran bọ́ bá wà nù aṣọ ara ní ìdásídá min ajìlìkà ìdásídá min bọ́ba yìí pé torí tiẹ̀ lẹ́nu bí lọ́ọ́ pa kọ́dà bọ̀ ọ̀ràn. ànábì mọ̀ pé sọ́n àgùn torí tó gbúrò kóun kọjá lọ́nà ẹ̀bẹ̀ pé kí lòun èè kí lòun èè ìjànẹ́bì lálejò bí wọ́n bá torí a ní ẹnjí bẹnu aṣọ ara mi bí wọ́n bá torí rẹ̀ pa bí bá torí ẹ̀ dẹ́dẹ́ kò gbọ́dọ̀ jẹ́ nínú ẹ̀ràn bẹ́ẹ̀ ọjọ́ ọdí conditions mélòó ó di so. وفي لفظ وفي لفظ مسلم رجل حمار nínú lábùdó míì wọn ní tí jòsà fáàbù gbé wá ní ẹsẹ̀ ìmáàrú wá sí ìké sódìdí rẹ̀ wà fi lábùdó ṣèkọ ìmáàrú pé apá kan rẹ̀ bígbà téèyàn là méjì ló gbé wá níbo míì wọn ní ibi ẹ̀yìn rẹ̀ ni ó gbé wá èyí tí ó sá pàtàkì ni pé ó gbé kíni wá ọgbẹrẹ ẹgbẹ wá fún un. النبوة محمد صلى الله عليه وسلم آه ووجه هذا الحديث أنه ظن أنه سيد لأجله والمحرم لا يأكل, لا يأكل ما صيد لأجله أنت أولاني الإمام المقدسي رحمه الله تعالى أن لو يبي أن كوان حرام قبض جنين أنا tí ọba ti ni wọ́n fi ṣe ni wọ́n fi pa هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أجملوا إني أنكم بي أجملوا باي طيب يا بي شيخ ما أنكري aha alhamdulillah ẹ بيا ká bẹ̀rẹ̀ báyìí àwọn ikú àkànbí mi ń bẹ̀rẹ̀ wọ́n ṣe ìlhàwù púpọ̀ pé àwọn fẹ́ kí n sọ̀rọ̀ ń pa rẹ̀. aleykum salaam. òun ni nípa masala tí ò tó nǹkan kan táwọn kan sọ di nǹkan òun ni pé bẹ́yàn bá ṣàdúrà tán ìjọ lè fi ọwọ́ bọ́jú àbí kò lè fọ́ mo ní kò tó nǹkan kan òun lárúbáwá máa ní ja'alu min al-habbati qubbatan ja'alu min al-habbati qubba ntẹni wa bi mí ni pé kọ́dọ̀ gbé tíọ́rà wa bá mi pé a nínú yín báyìí náà ni o kì í sa látakò wípé ah, òun rí hadithu bulugul maram ti alḥafidu ibn hajarin al-asqalani kí hadithi wa kọ́dà hadithi yọ gbà wá látọ̀dọ̀ umaru ibn al-khattabi anhu pé. كان النبي صلى الله عليه وسلم إذا رفع يديه للدعاء لم يحطهما وفي لفظ لم يردهما حتى يمسح بهما وجهه Ọlọ́run nínú Bulugul Marami bẹ́ẹ̀ pé anabuwa Muhammad sallallahu alaihi wa sallam sàdúrà kéé gbọ́wọ́ náà lọ́lẹ̀ títí tí ó fi fi kíni tí ó fi fọwọ́ náà bọjú pé ọwọ àdààmú ọmọ náà. Ah, kò yẹ kí ó dààmú yẹn. mo ní hadith ẹyọ kan ní àwọn onímọ̀ wa sọ fún wa pé okùn mẹ́fà hadith ẹyọ kan ní èyí tí wọ́n gbé wáyé àwọn onímọ̀ ìjìnlẹ̀ hadith wa lókun mélòó tó tún padà rí kọ́mọ́bọ̀ lógìkì ń bọ̀ bá tún rí mẹ́fà tó kù náà àmọ́ kò sí kankan tó lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ dákun sí a parọ́ ni. àbádìídù tí ọba lẹ́sẹ̀ ńlẹ̀ kápẹ́ nítorí pé kápọ́ ọ̀tá lẹ́sẹ̀ ńlẹ̀ ẹni wá ní àdéhùn bòlógún mọ̀rọ́ mi bá tiẹ̀ ní sọ̀rọ̀ lórí nǹkan mi eléyìí òun fẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ńgbẹ́ pọ́rọ̀ ni sọ òun ni wọ́n ṣe rìwáyà lọ́dọ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam nípa ọ̀rọ̀ ìfi ọwọ́ bọ́jú lẹ́yìn ìbéyàn bá ṣàdúrà. àwọn onímọ̀ wa gbé gbogbo ẹ̀ yẹ̀ wò wọ́n rí i pé kò sí èyí tó dé kínní kò sí èyí tó lálàáfíà nínú àwọn ahadisi eléyìí tala ló wí alimami malik bin anas gbogbo wa ń pera wa malikiya malikiya imamu maliki wí bẹ́ẹ̀. الإمام العز ابن عبد السلام ونوان كن سلطان العلماء ننو عوان الشافعي يجونا عوان الشافعي الإمام العز ويبه شيخ الإسلام أحمد بن تيمية رحمه الله ننو عوان حنابلة هنا ويبه الإمام الفيروزابادي تشي القاموس المحيط هنا ويبه الحافظ العراقي هنا ويبه أتاي ما ينو عوان فعبه but ní ti hadithu bulugul maram yìí wọ́n ní alḥafiz bin hajari wa sọ ń bẹ̀ pé wa majmu'uha yaqdi bi annahu hadithun hasan ibi tá a kàn fẹ́ kílí àtẹnu yìí ní òun fàlàyé lórí ẹnu ibn hajar ní hadithu yìí bá a bá tó gbogbo ẹ̀ pọ́ ó ṣeé ṣe kó di kí ni hadithun hasan ìtumọ̀ ọ̀rọ̀ Ibn Hajar yìí ni pé ìlàsílù wà hadithun da'if ẹni ọba máa tẹ̀lé àrùn hadith ìtumọ̀ ẹ̀ ni pé nípìnlẹ̀ o hadith tó ṣe kíni gẹ́gẹ́ báwọn àfa mi náà ti wí. àmọ́ òun rí àwọn ahadith mi bóyá tá a bá lẹ̀ mọ́ra wọn tá a lẹ̀ mọ́ra wọn yóò di tá à ń pè ní hasanun li ghayrihi hasanun li ghayrihi but kí àdìsù tó wá di hasanu li ghayrihi al-Hafiz ibn Hajar ijtahada ó gbìyànjú ló fi sọ̀ńtọ́ sọ yìí àwọn onímọ̀ míì wá wòye sí i lẹ́yìn ibn Hajar dáa hadithu tí ọba jẹ́ dọ̀ífù tí ó di hasanun li ghayrihi ó gbọ́dọ̀ ríru tó jẹ bẹ́ẹ̀ hadithu tó ń náà lálàáfíà díẹ̀díẹ̀ ni ó kún ní ó fi di kíni ni ó fi di hasanun li ghayrihi irú hadithu yóò ti ń lẹ́bù bẹ́ẹ̀ nínú àwọn tó sọ ní alimami lalbani rahimahullah alimami lalbani hadithi yìí fíhì muttahamun bilwadi' fíhì muttahamun bilwadi' gbábá wíyùn nù hadithi la yanjabir hadithun la yanjabir kò sí ní tó lè enhance irú hadithi bẹ́ẹ̀ hadithi sẹ́ni tí wọ́n ti lẹ lébẹ́ẹ̀lì pé máa parọ́ máa nájú muttahamun bilwadi' alimami lalbani bẹ́ẹ̀ nù àwọn tó gbàá hadithi yìí wá. nínú àwọn tó sọ̀rọ̀ yìí náà ipe hadithu yìí ṣe nínú hadithu tí máa ní jìbáà alimami Nawawi rahimahullahu ta'ala. èyí tí mo wá fẹ́ kà sí wa létí ní kúkúrú bẹ́ẹ̀ bá wo tírà tó ń pè ní juz'un fi mathil wajhi ba'da du'a tí baba bakra abu zaidi ṣe. وكلمة الحافظ على جلالته لا تثبت أمام النقد وكلمة الحافظ على جلالته لا تثبت أمام النقد فإنه أولا أراد أنه حديث حسن لغيره لا لذاته wàmẹ̀dárù hádà hadith nítorí ọjẹ́ bẹ́ẹ̀ òun ni pé gbogbo ẹni ọgbà hadith yìí wá chanẹ́ẹ̀lì kan gbọ́ ẹgbà dọ́dọ̀ wọn kí ni chanẹ́ẹ̀lì ọ̀hún hamad ibn isa aljuhani hamad ibn isa wa huwa da'ifun min almartabati thamina inda alhafiz nafsihi wa hiya martabatu man lam yujadu fihi tawfiqun limu'tabari. ووجد فيه إطلاق الضعف ولو لم يفسر ومرتبة الضعيف أحب من مرتبة المذكور gbogbo eléyìí ni ìtumọ̀ tá a ti ń wí látẹ̀ẹ̀kan la ké fúnra wa ní kéwù yẹn ní kúkúrú fún àwọn tòlábòlẹ̀ ẹlùmí tó dàbí pé wọ́n ní wọ́n fẹ́ àlàyé lórí pàtàkì jùlọ hadith ti ń bẹ́ẹ̀ nù Bulugul Maram. ẹ ó sì ọ̀rọ̀ nù kéèyàn sọ pé al-Hafiz Ibn Hajar ń bẹ nínú àwọn tó ní kéèyàn máa fọwọ́ bọ́jú la ẹjẹ́ agbàgbọ́ yìí náà sọ àwọn àlùfà. Ibn Hajar ó ṣe ẹ̀sìn kọ́ọ̀dù pàdé yìí ọjẹ́ kínní ọjẹ́ hasan báàdì ìtù bá ti jẹ́ hasan báwa náà bá ní ẹ̀sìn kọ́ọ̀dù pé hasan ó di tún káwa náà bọ́ba ti wá sàbátà pé kò rí bẹ́ẹ̀ bí Ibn Hajar bẹ́ẹ̀ kìí ṣe hasanu fala yasubutu bihi alḥukumu fala yasubutu bihi alḥukumu aza bikhtisar ẹni wọn bá fẹ́ ka mazid ń parẹ́ odidi tíra ni sheikh bakr abu zayd ṣe tí wọn pè ní juz'un fi masahil wajhi ba'da du'a gẹ́gẹ́ mo ti wí ọ̀rọ̀ ìmàlélẹ yìí kò tó bí wọn ti sọ ọ di torúkọ dẹ nìkan pè mí ó ní dókítà ẹ dákun wọn lẹ ní. ẹni ọba ti fọwọ́ bójú náà wàláhì làwí ẹni náà ń lu ní phd mo wá bí mo ní àá ah, ah, kí ni wọ́n wá wí fún tọ̀ ọ́ ah, ní lójoojúmọ́ wọn pè náà ní pé dókítà jẹ́ wí bẹ́ẹ̀ wọ́n á ní kún ni pé wàláhì tó bá dàlí kìyàmà tọ́lọ̀ ń bá fún mi láyè ní challenge àwọn bẹ́ẹ̀ ni mo ti sọ̀rọ̀. nítí mo sì wí náà ni pé ìmáàmù Málìkì wí alẹ́sìn àbùsàlámù wí Ibn Taymiyyah wí. kọ́dà wọn wá ń sọ pé ńgbà tẹ́mi wí yóò tán jọ́ kejì mọ̀kádàmù Tìjàníyà kan ní kọ́dà Sheikh Ibrahim Niyazi náà wí. àwọn èèyàn ní pè mí nǹkó gbọ́ pé níjọ́ kejì ìjọ tẹ tẹ sọ̀rọ̀ yìí lórí rédíò. Hmm? kódà níjẹ ní ọ̀sẹ̀ tó lọ ẹnìkan wá ń sọ fún mi ńlọrin bíi pé ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní tóun ti gbọ́rọ̀ yìí nílọrin nílọrin bíi alakulẹ̀ hal eléyìí tẹ́mi sọ yìí kọjẹ́ fáyidà fáwọn tulabul ilmi hadithi ọ̀takura wọn o hadithi bulugul maram pé yartaki ila darajati husni la. بما ذكرنا من الأدلة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه إن شاء الله أنت بعد هي صلاة تنبو تقام هذا بيان للناس إجتماع دستور لا دستا سيجاك أصدق الأغموة إن شاء الله هذا بيان للناس الأغموة صلاة تنبو